أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أدانا لهذا وما كنا لنهتدي لولا أن أدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله تعالى واتعوه فإن تقواه سبب لنيل رحمة عظيمة قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون أما بعد فأيها المسلمون لقد سبق إلى مفهومكم لقد سبق إلى مفهومكم هجرة النبي صلى الله عليه وسلم ويليه الأعمال الأساسية الأولى التي قام في المدينة المنورة وهي بناء المسجد والمؤاخاة بين المهاجرين والأنصار والمعاهدات بين المسلمين وغير المسلمين عباد الله فألم أن أول خطوة قام بها رسول صلى الله عليه وسلم عند وصوله المدينة المنورة بناء المسجد لأنه مركز صفة الرسوخ والتماسك بالالتزام بالنظام الإسلام وعقيدته وآدابه وهو مجمع لفوائد كلها قال الشيخ الحسن البصري أيها المؤمن لن تعادم المسجد عيد خمس الفوائد أولها مغفرة من الله تكفر ما سلف من الخطيئة والثانية اكتساب الرجل الصالح تحبه في الله وثالثها أن تعرف جيرانك فتتفقد مرضاهم وفقيرهم ورابعها أن تكف سمعك وبصرك أن تكف سمعك وبصرك عن الحرام وخامسها أن تسمع آية توديك عباد الله فالمسجد لم يكن قاصرا على أداء الصلوات الخمس فأص بل كان ملاذا لأمة الإسلام إذا ضاقت بهم الأموم والغموم أتوا وانطرأوا بين يدي ربهم فتنفرج لهم الدنيا وكان المسجد في هذا السلف الصالح منارة منارة هدى ومآد تعليم ومدرسة التربية وكان لإتئام الجائع ومؤاساة الفقير كما كان في قصة أبي هريرة رضي الله عنها وآل صفا رضي الله عنهم أجمعين مخرج في صحيح بخاري فكان مدرسة أخلاقية تعذب النفوس والسلوك ولهذا شرعت العبادة كلها قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم اتلو ما أوي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ومن مسؤولية المسجد أنه مدرسة روحية تغذى النفوس والأرواح عن طريق المناجاة بينه وبين خالقهم ويكفيك قراءتك لأم الكتاب فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أي من حديث الكرسي أن الله سبحانه وتعالى قال قسمت الصلاة بيني وبين عبدي نصفين والعبد ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال تعالى أثنى لي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي والعبد ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال آذى لعبدي ولعبدي ما سأل أخرجه مسلم أروكو يفهم ولهم أفي أروكو ولهم وبا أفي واسو كرو لدى الشيطان أني أقول أني أقبي ليتا باني تابر باني صلواتني pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó yẹ kó gbogbo wa náà ni ó kẹ́ papọ̀ láyé ṣùgbọ́n ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí kẹrẹ̀ ní ọgbẹ́dà lè ọpẹ́ fún ọlọ́run ọba yìí ọba tó fi wá mọ̀nà síbi tí ń jẹ́ Islam ọba yìí náà la dúpẹ́ fún lẹ́yìn tó ṣe wípé tí ò bá fi ìmọ̀lẹ̀ Islam tí ò bá fi hàn àwa náà ni nítòsúnmọ́ ni ipá wa náà ò ní dá nǹkan àwọn tí wọ́n wà ń bi òkùnkùn náà tẹ́ ẹ bá bi wọ́n léèrè àwọn náà máa sọ pé ibi táwọn wà ń lọ́nà ṣùgbọ́n fúnra ara ọlọ́run tó tan náà mọ́lẹ̀ islam sẹ́mi wa á dúpẹ́ fún ọlọ́run ọba àwọn ni á dúpẹ́ fún ọlọ́run ayìyọ́ lórí pé ẹlòjì ká dá ọmọ wípé ìwọ ni ọ̀kan ṣoṣo àwa jẹ́rìí pé ọ̀kan ṣoṣo náà ni ọ̀ kò sẹ́ni tó jọ ọ́ níbi iṣẹ́ kò sẹ́ni tó jọ ọ́ níbi gbogbo àwọn nǹkan tó ń ṣe nínú agbára àwa jẹ́rìí pọ́kàn oṣù nìrẹ́ ọlọ́run ọba yìí bákan náà jẹ́rìí pa anabi wa muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ sì ní ṣe ìkẹ́ ìgẹ́ ọlọ́run ajẹ́njẹ́ tó ń retí sa àlùbáríkà kọ́mọ bá anabi kọ́mọ bá sọ ábà ẹ̀ kọ́mọ bá gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé ìlànà anabi òfin dórí àwa náà lápapọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹjẹ́ ẹ̀rí níbi ká máa páyà ọlọ́run ká máa bẹ̀rù rẹ̀ yìí ibẹ̀ làánú ọlọ́run wà kódà àánú ọlọ́run tó tóbi tá a lè fi wé nǹkan ibẹ̀ lọ́wà ọlọ́run bá àdìpẹ́ lánàá sọ fún wa náà lùkùrá nípẹ́ yìí gbogbo àtàwọn bá gbọ́ ọmọ ìyá kan náà ni o ká máa gbégbé tọmọ kí lánàá fi ń wé bíi pé ọmọ ìyá kan náà ni wá tí jọ níbi okùn bí yẹn tí nǹkan ọba ṣe ọpọlọ wọn o tí nǹkan ọba kọlù wọn ẹ̀rí pé ìbáṣepọ̀ wọn bí máa kọjá ojú ẹ̀ ìbáṣepọ̀ yẹn máa dá mara lókun ìgbà tí nǹkan ọba kọlù wọn tí ṣètọ́ni ọba ráyè láàrin wọn tọ́ba wà bó ti yẹ kó wà ẹ̀gbọ́n ò ní fẹ́ kí nǹkan kó ṣe àbúrò òun bẹ́ẹ̀ náà làbúrò ò ní fẹ́ kí nǹkan kó ṣe ẹ̀gbọ́n òun ọlọ́run wa bó ti yẹ ká múra wa lélẹ́yìí lókun ìgbà táwa ti ń jọmọ ìyá kan náà wọn ò wá jọ bí yín pọ̀ ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá ti ń jẹ́ alájọgbépọ̀ nígbà tẹ́ bá ti ń jẹ́ ẹlẹ́sìn kan náà nígbà tẹ́ bá ti ń jọ gbé ní ìlú kan náà lórílẹ̀‐èdè kan náà ẹ ti jọ di kan náà nìyẹn o ọlọ́run wa ni tó bá wá ṣẹlẹ̀ yìí pé àìgbọ́ra ẹni yé àbí àwọn nǹkan kàkà bá wáyé láti sira ẹni gbọ́ yé ẹ ṣàtúnṣe láàrin ara yín o ẹ ṣe àtúnṣe ni ọmọ ìjẹsùn ọ̀rá yìí o ọ̀gá lóko wa ká wá pààyàn ọlọ́run ká bẹ̀rù ọlọ́run lórí gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé kápáyà ọlọ́run kábẹ́rù ọlọ́run tá a bá ṣe eléyìí àánú ọlọ́run ọjẹ́ ti wá ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run tá a bá ṣe eléyìí pàápàá dẹni tí ó ra àánú ọlọ́run làbí jẹ́ pé wà yí pé kálọ̀ páyà ọlọ́run ẹni ọba ti páyà ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run yóò ra àánú ọlọ́run ọba náà ẹ̀yẹ́rúsẹ̀ ọlọ́run nínú túbọ̀ àwa tó kọjá àṣàlàyé tí ń jẹ́ ìjírá fún wa bá ànábì ti ṣe ìjírá tó fà tá ànábì fi ṣe ìjírá àwọn tí ìjírá náà kó sínú lẹ́ni tí ó tún máa kún nínú ọ̀rọ̀ ìjírá òun náà ni àwọn iṣẹ́ tá ànábì kọ́kọ́ gbé ṣe ńgbà tá ànábì dé lu Madina jama iṣẹ́ tá ànábì kọ́kọ́ ṣe ńgbà tá ànábì dé lu Madina ọ̀gọ̀rọ̀ rẹ̀ ó so lórí àwọn kókó bíi méjì sí mẹ́ta yìí náà ni àkọ́kọ́ ńbẹ ni pé pátá ànábì kọ́kọ́ dé lu masalasi la ànábì kọ́kọ́ dálẹ̀ jama iṣẹ́ àkọ́kọ́ tá ànábì kọ́kọ́ ṣe ńgbà tó dé lu Madina nìyẹn ànábì ọ̀ dé lu Madina ma wá wáyé pẹ́tọ̀ ẹ dákun ilé wo ni máa gbé ṣọ́ọ̀bù wo ni ti máa tajà kése lé ilé ànábì kọ́kọ́ wá kí níta ànábì kọ́kọ́ wá kí ni pé ti máa rí ọba sìn níbo ni mọ́sálásí ọ wà níbo ni ilé ìjọsìn láti máa pe ọlọ́run ọba wà àkọ́kọ́ sẹ́tà ànábì kọ́kọ́ ṣe lélẹ́yìí jama eléyìí ẹ kọ́kọ́ wà gbogbo wa náà ẹ̀yin náà ẹ wò ó àwọn tí wọ́n ń lo orí ìgbésẹ̀ yìí ẹ wò ó bíbí bá kó kálukú náà bìrà wà léèrè bá a bá ti sọ ní gbogbo nàìjíríà lẹ́nìí bí wọ́n bá ti sọ kò sẹ́ni tí ò ní gbọ́ yé pé àwọn kan ní máa sábà síbẹ̀ kò sí bí wọ́n bá dé ibi wọ́n kọ tí wọ́n kọ máa dùn pé káwọn sáà níbi táwọn ti máa sin lọ́wọ́ ẹ sì rí pé gbogbo èèyàn ni wọ́n padà máa lọ bá wọn bẹ̀ jàmá káwọn làwọn àhídà àwọn haúsá wọn máa ṣe bẹ́ẹ̀ ibi wọ́n bá kọ́ dé mọ́sálásí wọn kọ̀ọ̀kọ́ wá káwọn ní kódà wọ́n lè má rí kọ́ pẹ̀lú wọ́n jẹ́ pé wọ́n kára fi nǹkan bí wọ́n ti rárá ṣe tí wọ́n kò kúta sí ìhun náà àwọn èèyàn máa lọ bẹ̀ nísìnyí lónìí pẹ̀já lọ sábọ̀ àwọn haúsá ẹ bí wọ́n dá bí wọ́n ti ń ta tòmátò sí tẹ́lẹ̀ nílòrò nígbà wọn tún kú omi ẹ̀ nísìnyí tí wọ́n tún sí lọ bòmíì sáyé tó lọ bẹ̀ àbí wọn lọ bẹ̀ ṣebí inú gbóhùn sásá tẹ́lẹ̀ ta ní lọ bẹ̀ kádébẹ̀ nísìnyí káwọ́ bó ṣe rí kò sí tó fà á gbogbo bí téèyàn bá ti gba ẹ̀sìn láàyè téèyàn bá ti gba ìjọsìn láàyè bí ṣe rí nù bí ṣe rí nù nì bíyàn bá ti gba ìjọsìn ìjọsìn tòdodo bíyàn bá ti gbà á láàyè ńbì kan ibẹ̀ kún ni àlùbáríkà sì máa wọ bẹ̀ ni eléyìí ni sẹ́tà anábì náà kọ́kọ́ ṣe nílùú Madina pàtà anábì náà dé ìlú Madina mọ́sálásí náà anábì kọ́kọ́ dálẹ̀ lẹ́yìn pàtà anábì ṣe eléyìí lẹ́yìn pàtà anábì ń ṣe eléyìí lọ́wọ́ anábì tún mójútó báwo ni ìjọ máa yá báwo ni ó ṣe wà láàrin àwọn tí wọ́n wá láti ìlú Maka wá sí ìlú Madina bó ni ìbágbépọ̀ wọn báwo ni ó ṣe dán mọ́ra báwo ni wọn ò ṣe ní máa rí gbẹ́mi sí omi tó láàrin wọn torí wípé kí ni ìlú tó ń kálukú ti wá yàtọ̀ síra wọn àwọn aráàlú yàtọ̀ táwọn ti ń bá bẹ pọ̀ tẹ́lẹ̀ ká tó débẹ̀ yẹn yóò yàtọ̀ síra wọn ànábì wa sàlàyé gbogbo eléyìí yékéyéké yóò lè jẹ́ kí ìbágbépọ̀ yẹn kó lè sekẹ́ni kó lè jọ dán mara àwa rí i pé lábẹ́ eléyìí ó wá pín sí méjì á rí inú àwọn ẹlòmíì inú àwọn táwọn ẹbí bá nílùú Madina àwọn tí èsè mùsùlùmí wà nù wọn àwọn tí èsè mùsùlùmí wà nù wọn ànábì sì ṣiṣẹ́ yìí láṣẹ yẹn ẹ̀yẹ rúṣin ọlọ́run bá a ti sọ fúnra wa yìí pé sẹ́tà anábì kọ́kọ́ ṣe ní mọ́sálásí káwá gbé yẹ̀wò jàmá mọ́sálásí tá à ń sọ yìí ká lọ́ọ́ mọ̀ yìí pé mọ́sálásí á rí i pé sẹ́ńtà kan ni ààyè kan ni tó ṣe wípé ìfìdímúlẹ̀ rẹ̀ náà ni ìfìdímúlẹ̀ ìdúróṣinṣin nídìí ẹ̀sìn o ìfìdímúlẹ̀ rẹ̀ òun ni àwọn etí ń jẹ́ ètò tí ń bẹ ní Islam tí èèyàn máa tẹ̀lé mọ́sálásí lẹ́yìn ó ti máa ma gbogbo ẹ̀ bákan náà kí làwọn nǹkan tó yẹ kí ẹ̀sìn wa kó dúró lé lórí nínú gbàgbọ́ tẹ́mi wa ó dúró lórí ẹ̀ tí wọ́n máa rí nínú ẹ̀mí wa mọ́sálásí láti mọ eléyìí bákan náà kí ni àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ yáàyì àwọn ìwà mọ́sálásí láti mọ ìwà wo ni Islam fẹ́ ká máa wò kódà kálọ̀ ọmọ yìí pé mọ́sálásí ni gbogbo ti ń jẹ́ àǹfààní pátá mọ́sálásí ni ti máa jáde ìyẹn làbá àwọn Hasan Basari ọ̀kan náà àwọn àgbààfà nínú àwọn tàbíìn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà ni ó ní ayé olùkọ́ olùkọ́ náà bá gbọ́ lódodo lọ́mọ yìí pé tó o bá dé mọ́sálásí àwọn nǹkan márùn kan bẹ ó lè sàbẹ́kù rẹ̀ ní mọ́sálásí mọ́sálásí náà bá gbé dúró ní tìtorí tọ́lọ́hún o ó lè sàbẹ́kù nǹkan márùn yìí mọ́sálásí àdébìnrin àkọ́kọ́ mẹ́ ni àforíjì ọlọ́run èyàn ò lè sàbẹ́kù rẹ̀ ní mọ́sálásí àforíkì ọlọ́run èyàn sàbẹ́kù rẹ̀ ní mọ́sálásí abẹ́ríkà èyàn ò lè sàbẹ́kù kínní àforíkì ọlọ́run ní mọ́sálásí torí wípé àforíkì ọlọ́run yìí òun ni ó máa parẹ́ gbogbo àwọn àṣìṣe téèyàn ti ṣe tẹ́lẹ̀ bó bá ti wá wọ mọ́sálásí tó sin lọ́hùn-ún ọlọ́wọ́ wa ní tọ̀ gbogbo àwọn eléyìí kò ti foríjì o abẹ́rẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí yòó lè sàbẹ́kù mọ́sálásí òun náà ni ìkójọ méèyànre tó ṣe pé èèyànre yìí tó o bá ti ń lọ mọ́sálásí continuously òun rẹ̀ nìkan tí wọ́n rẹ̀ ọjọ́ máa pàdé tó jẹ́ sí pé ẹ padà jọ fẹ́ràn ara yín ní tìtorí ọlọ́run ẹ sì wò nínú àwọn àdìsí kan tá fúnra wa wípé àwọn méje kan bẹ alikiyama àwọn bẹ̀ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kankan máa bòjì ọlọ́run táwọn èèyàn wà nú ṣòro táwọn èèyàn wà nú dààmú àwọn èèyàn wà lábẹ́ bòjì ọlọ́run wọ́n wà lábẹ́ ìgbádùn ẹ̀rí kò ní gbóná jù kò ní tutù jù fáwọn náà táwọn gbóná débi pé ọpọlọ wọn ta sọ̀sọ̀sọ̀ báyìí pátá ń sebẹ̀ lórí fún wa wa ní àwọn kan bẹ bàtí wọn á ká àwọn bíi àwọn kan bẹ́ẹ̀ ní ọjọ́ pé èèyàn méjì ara wọn ní tìtorí ọlọ́run ànábì àwọn wà nù dẹ̀ra yìí ore níbi kéèyàn máa ṣe kíni níbi kéèyàn máa wá mọ́sálásí oore tí ń bẹ níbi kíni oore tí ń bẹ níbi kí èèyàn máa wá mọ́sálásí. bákan náà àbáwá Basari nínú ẹlẹ́ẹ̀kẹta nu téèyàn onísàfẹ́kù mọ́sálásí òun ni kéèyàn máa aládùúgbò ẹni ẹ̀rí tó o bá ti ń lọ mọ́sálásí déédéé àwa tájọ ń kírun mọ́sálásí tájọ jẹ́ aládùúgbò ara wa ẹ̀ mọ̀ra yín ojú ọ̀ka ara yín má ewu àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń kírun ní mọ́sálásí ńlá tó tó tó eléyìí bí ní mọ́sálásí tó ju eléyìí lọ dáadáa àwọn ni wọ́n sọ pé àmọ̀ra wa wọn kí wọ́n á nílò àwa tí mọ́sálásí wò jù báyìí lọ́tà wa ní wa mọ̀. amarawa àtàwọn àtijọ́ ń kírun gbogbo ògbà àtẹ̀jọ́ ń yín gbogbo ògbà kọ́dẹ̀ ń tẹ̀ rí ju bí ẹ̀ka àbẹ́ méjì lọ rí tẹ́ bá ti tún rí ẹ̀ ẹni mọ́sálásí ti pàdé rí. mara yín bákan a máa béèrè rẹ̀ ni tàbá wa gbọ́ rẹ̀ á ìwà mọ́sálásí rẹ̀ báyà ọmọ ìjẹ nìkan ń gbèsè ni òjò lè wá ìnsáfẹ́ nìkan tó jẹ́ ń gbèsè ni àìní náà lọ́dọ̀ alágara àìní ní dààmú ẹ̀ ẹ̀rí àníbi ni àwa béèrè ara wa àwa ara wa lọ níbi ká sì ṣe eléyìí kárẹ́ni tá a rẹ̀ ń ṣe kéèyàn ọlọ́ọ̀kì àníbi sọ yìí ládàá ti mẹ́mẹ́ àníbi ni o lè jẹ́ okùnfà téèyàn ó fi tara rẹ̀ láti jẹ́ náà ẹ wò ká lára pé yẹn wá mọ́sálásí nìyẹn o ẹlẹ́ẹ̀kẹrin anábì ní gbogbo ẹni tí wọ́n ti wá mọ́sálásí yóò máa gé kóńtọ̀ ọ̀hún gbogbo àsìkò tó bá fi wá mọ́sálásí nì ọ̀rọ̀ tí yóò máa gbọ́ ńgbà náà kò ní gbọ́ nǹkan tó jẹ́ ìwọ ọlọ́run abẹ́rẹ́ nìkan ẹ tó wá mọ́sálásí àsìkò tó bá fi wá mọ́sálásí ò ní gbọ́ ń tó jẹ́ ìwọ ọlọ́run láì ṣe pé wọ́tọ̀ wá fẹ́ kóra rẹ sí yọnu torí pé ìwọ ló kóra rẹ sí yọnu kó tó máa bọ̀ wá mọ́sálásí kó tún wá mú asset wá nu mọ́sálásí kó wá jẹ́ sí pé asset tó mú wá nu mọ́sálásí ló tún wá ń yẹ̀ wò òun ló tún wá ń tàn nínú mọ́sálásí wọ́n ló kóra rẹ̀ sí ọ̀nù tó tún fi gbọ́gbọ́ kúgbọ̀ ṣùgbọ́n tó yẹ pé mọ́sálásí ló ń bọ̀ wá níta níyàn bá ti wá mọ́sálásí ò ní gbọ́gbọ́ kúgbọ̀ bákan náà ò ní rírì kúrì ò ní wòwòkúwò nígbà tí èdè pé wọ́n ló bákan náà anabi àfa wa sani basani lẹ́ẹ̀karùn-ún nínú tó máa gbọ́ ní mọ́sálásí nígbà tí mọ́sálásí bá ń ṣe ojúṣe bó ti yẹ kó ṣe ó máa gbọ́ kíka alukur'an kódà kó ṣe pé àyà kan ni àyà kan tọ́lọ́hún ó lóun sábàbí tí ó sì jẹ́ ìmọ̀nà fún ọ láyé àtàdì kìámà tí ó jẹun tí ó fọ̀nà mọ́ ọ gbọ́ nínú mọ́sálásí nínú àwọn àyà kur'an tí wọ́n mọ̀ kà ń látara eléyìí eléyìí jẹ́ ká mọ̀ pé mọ́sálásí kálọ̀ ọmọ yìí pé kọ̀ ọmọ lórí ká kírun nìkan o jàmá mọ́sálásí kọjá pé ìrun nìkan là á máa kí mọ́sálásí àǹfààní mọ́sálásí nínú ẹ̀ kálọ̀ ọmọ yìí pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó o bá ti ní sòrò kan kò síbi tó yẹ kó sálọ mọ́sálásí ni kó gbà lọ mọ́sálásí ni ó gbà lọ àwọn mùsùlùmí láyé ẹjọ́ wọn ìyẹn nípa àwọn ẹni rẹ wà ṣáájú báwọn bá ti ní sòrò kan bí kankan bá ti ń bá àwọn nínú jẹ́ mọ́sálásí ni wọ́n gbà lọ wọ́n kó ìbànújẹ́ wọn lọ mọ́sálásí ẹ̀rí tí wọ́n bá ti débẹ̀ tí wọ́n bá ti dún wájú ọlọ́wọ́n ọba wọn ìbànújẹ́ náà ó sì lọ abẹ́nìkan ìbànújẹ́ náà ó sì lọ àfáwa Bilal nígbà tí ìbànújẹ́ kan bá ṣẹlẹ̀ ẹ̀rí tá a nẹ́bàá wọ mọ́sálásí àlẹ́bí anáyà Bilal pèrún fún wa bí Bilal bá ti ń pèrún àlẹ́bí ní ìbànújẹ́ ó sì máa kú ò alẹ́ sọ ya sìkámà jẹ́ ká kírun ìgbà wo fi kírun tá a ti ń jẹ́ bàánú jẹ́ wò sí lọ pẹ̀lú kíni pẹ̀lú ímánì wọn ìgbàgbọ́ wọn tó dúró déédéé ni o wípé ní bàbá dé mọ́sálásí gbogbo tí bá ṣe wá ní ìbànújẹ́ nínú ẹ̀mí yóò kú o kí wá ṣe pé ìta ń sọ òun ni wípé ìmáàmù àbá àfa mọ́sálásí kan òun ló lè bá wa gbé ìṣòro yìí kú òun ká ń sọ o wọ́n fúnra rẹ̀ náà ni bọ́ bá dé mọ́sálásí sàlùwàlá kó o ṣe nábìlà ó rí i pé gbogbo eléyìí ó ṣe kíni gbogbo eléyìí ó kú ònú sòrò rẹ. ẹ̀rí mọ́sálásí ni ó tún jẹ́ ibi ìmọ́lẹ̀ ó jẹ́ ilé ẹ̀kọ́ téèyàn ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn jàmá àwọn jàmá wa mọ́sálásí wa ń bí yìí nísìnyí lẹ́ni tí bá máa wá mọ́sálásí déédéé yóò mọ̀ yìí pé mọ́sálásí ti wá ń bí bá a ṣe sọ́ọ̀hún ilé ẹ̀kọ́ ni bàgbà ó ti máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ lọ́mọdé ó máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ ilé ẹ̀kọ́ wà báwọn máa kékèké lọ́tọ̀ bẹ́ẹ̀ sì ni bí ìmáàmù náà bá kírun tán láàárọ̀ tó ń kọ́ àwọn àgbàlagbà náà lẹ́kọ̀ọ́ ìmáàmù ó ṣàlàyé kí ni ọlọ́run wí kí lànàbì sọ ara tí fi ń jálè ẹ̀kọ́ lélẹ́yìí gbogbo ẹni tó náà bá múra sí yóò máa rí ẹ̀kọ́ kàsí méjì yóò máa rí mú ń bẹ̀ bákan náà mọ́sálásí nínú tí mọ́sálásí tún wà fún gbogbo jàmá àti bá ń kírun mọ́sálásí wọn a gbọ́dọ̀ rẹ ní tẹ́bi ọmọ pa jàmá ẹ wá ẹ wá ẹ wá àfa àti fojú wo mọ́sálásí ẹ ń kírun ní mọ́sálásí àwa rí nínú yín ẹni ebi ń pa kọ̀yẹ́ kó rí kọ̀yẹ́ kó sí ẹnìkan wá mọ́sálásí ó wá kírun ìrun zool ẹ wá rí ti ń yá wa ní kílódé látàlí àná ó ti gẹ̀hún bẹ̀yìn gbogbo ẹ̀yin wọ́n tẹ́jọ́ ń gbé mọ́sálásí o ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀ ń sèyàn rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn o ẹjọ́ ń gbé mọ́sálásí ẹnìkan wà ń bẹ́ nù yín látàárọ̀ tí lẹ́ẹ̀fi súkòrò ń jẹjẹ gbogbo ẹ̀yin jàmá mọ́sálásí wọ̀ ẹ̀ sèyàn rẹ̀ òun ni túmọ̀ ẹ̀ torí ìdílé yìí mọ́sálásí nínú iṣẹ́ tí ó máa ṣe láàrin àwa mùsùlùmí òun ni pé mọ́sálásí gbọ́dọ̀ jẹ́ ààyè tó ṣe pẹ́ ní ebi bá ń pa bá débẹ̀ yóò sì yó yóò jẹbi táti máa ràn àwọn tó bá kù díẹ̀ kàtó táti máa ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé eléyìí wáyé nínú àdìsí kan ṣe yẹ pé àdìsí náà àfàwà àbúrò àbáwá anasi náà gba àdìsí náà wá wọ́n ní àbáwá àbúrò rà kọlọ nǹkan bá yọrí sí wọn àbíkúndé bá àbáwá àbúrò rà náà ni wọ́n ní níjọ́ kan ebi pa wọn ebi yìí lágbára. ebi náà lé débi pé òkúta làwọn dè mọ́nú sẹ́yìn mẹ́bi tó lé débi pé kéèyàn má fi ṣubú wọ́n wá de òkúta mọ́nú nígbà tí kò nǹkan kan nú òun wá jòkó lẹ́nu ọ̀nà bí ti kọjá òun ọ̀sọ̀ káyà kan fún káyà ti káyà kan fún wọn ọ̀ka wọn ọ̀rọ̀ ń wọ́n dàgbà wọn bákìrì náà bóun náà níbi tí ń lọ ni kò sáka ọ̀rọ̀ ń kú òun wá tó lè tẹ́ àbá ọmọrù àbá ọmọrù náà tó kọjá kò tó ka ọ̀rọ̀ ń kú gbàtà anábì wa kọjá sallallahu alayhi wa sallam anábì wa ti rọ́jú anábì ti rí bá ah, nǹkan sí ọkùnrin yìí sallallahu alayhi wa sallam gbogbo wọn tí wọ́n fi so lórí ara ẹrù tó rù nìyẹn wọn tí wọ́n fi ọ́ so lórí ẹ dàkú kí ni máa wọ̀nyẹn kókàlùkó bira wa léèrè ìwọ tó ń sun lórí tó jẹ́ páwọn èèyàn ń bẹ lẹ́yìn rẹ̀ ibi ń pa wọ́n ìwọ tó ń jó lórí táwọn èèyàn ń bẹ lábẹ́ rẹ̀ tíyà ń jẹ wọ́n tí wọ́n gbáyé ìgbádùn ọlọ́run ó bì ọ́ gbogbo eléyìí lọ gbọ́dọ̀ máa gbogbo eléyìí lọ máa yí ọ bá anabi àbáwá abúlé bá anabi ti wò wáyé anabi ti fura yìí pé nǹkan ń ṣe ọkùnrin yìí ẹ wò ká sallallahu alaihi wasallam ẹni pé bàbá dáadáa náà tọ́ ọ bá wọlé tọ́ ọrọ́ mọ̀rẹ́ ẹ̀ka tọ́ ọrọ́jọ́ bẹ́ẹ̀ ló sáré máa fura ah, kí ni sọ torí pé kò sí bẹ́ẹ̀ lánàá ẹ̀kọ́ nìyẹn nú ẹ̀sìn ọrọ́ mọ̀rẹ́ tọ́ ọrọ́jọ́ kò sí dọ́kọ̀ bí náà ti ṣe wàhálà látàárọ̀ ọmọ kan lè pa àbúrò bàbá gbàtí gbàtí bá sí dínira wọn bá dé ọ padà wá sáré èyí tó lè tètè kíyèsí lágbọ̀kọ̀ ọ padà wá sáré kò lè bá mọ́ abẹ́ẹ̀ nìkan bá anabi ti wá rí òun ọwọ́ àmọ̀ pé nǹkan ń ṣe òun ọwọ́ àpè òun ọwọ́ àni kọjá àwọn lọ gbàtà àwọn délé àtẹ̀tà anabi wà náà tẹ́lẹ̀ pé àwọn kan bẹ́ẹ̀ wọ́n pè ní alùsùfà alùsùfà yìí àwọn làwọn tẹ́ pé mọ́sálásí làwọn náà máa jòkó sí kò sí tó mú wọn wà ní mọ́sálásí gbà náà àìní ni o n ò nílé n ò níbi kan mọ́sálásí mú wà anabi wa ń wá kankan tá anabi ó fún wọn tí wọ́n jẹ bàtà anabi délé anabi dé orí kankan lé kọ̀pẹ́ àbá àbúrò bá ti wà nulẹ̀ báyìí bẹ́ẹ̀ ni wọ́n bá gbé wàrà kan wá lẹ́bùn fún anabi sallallahu alayhi wa sallam anabi máa gba ẹ̀bùn ṣùgbọ́n kì í gba sàrà anabi wá gbà á àbá àbúrò rẹ̀ níbi anabi ti gbà sallallahu alayhi wa sallam òun retí wípé wàrà tá anabi gbà yìí anabi ti màtẹ́lẹ̀ gbé mi pa mí èmi náà yẹ gbé fún anabi àwọn tó yẹ pé mọ́sálásí àìrò ń jẹjẹ wọn nínú mọ́sálásí náà ni wọ́n wà ẹ̀rí jama àbá àbú rẹ̀ rà nígbà táwọn àti mọ́sálásí ànábì ní kó wọ́n pe àwọn alùsùnfà gbogbo wọn jòkó ìgbà tí gbogbo wọn jòkó yíká wọn jòkó yíká ànábì ànábì wa gbé wàrà yìí fún wọn ànábì ní kó wọn máa sáàfù wọn káàkiri òun gbé bẹ́ẹ̀ ní àkọ́kọ́ ẹni àkọ́kọ́ mú ó dá padà fún un ànábì ní tó kọ́ gbàtí gbogbo wọn á mu tán wàrà yóò sì tán abẹ́rẹ́ kan wàrà tí ó pọ̀ ó yọ ìyá òun lẹ́nu pé wàrà yóò tán ó rò pé yóò ti tán nì anabi wa anabi wa wojú anabi wa rẹ́rìn-ín wọ́n lọ anabi wojú anabi wa rẹ́rìn-ín pé ah ah yá Aba Huraira ìlà Abu Huraira ọjà ọlẹ́nu àbí ọyà wọ́n náà mu olóhùn mu òun tún gbé kalẹ̀ anabi náà yà tún mu sí ó tún ní tún mu sí ó ti tó àní ó tún mu sí ó nígbà tó ń wá mú débì kan òun anábì kò ah, òun anábì náà òun anábì ọ̀gọ́ kò síbi tí mo fẹ́ mú sí mọ̀ anábì wá rẹ̀ nígbẹ́ yẹ ẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n lé anábì náà ẹsẹ̀ wá gbà yókù anábì náà ẹsẹ̀ wá mú yókù sallallahu alayhi wa sallam jamaa ìwọ́n dúkọ́ òjò lórí àwọn èrò ẹ̀yìn rẹ̀ sì ń jìyà ẹjọ́ wo lọ fẹ́ rò wọn jù ọlọ́run báyìí anábì ni o àwọn tó wà lẹ́yìn rẹ̀ anábì ọmọ ṣiṣẹ́ pé bóun ó ṣe jẹ bóun ó ṣe máa gbégbèsè ayé rọrùn báwọn ó ṣe máa rí ọwọ́ fún lẹ́nu wọ́n sì ń dúkọ́ jo lórí kọjá pé nítorí kí wọ́n jẹ òun náà ló tún fẹ́ máa gbà lẹ́nu wọn kí wọ́n tún máa kó pamọ́ nítorí kí wọ́n jẹ òun ló tún fẹ́ máa kó pamọ́ báwọn máa tiẹ̀ nítorí kí wọ́n jẹ òun ló tún kó pamọ́ ló tún ṣe lóbò àmẹjọ tó bẹ́ẹ̀ rò wọn ju ọlọ́run báyìí o nínú iṣẹ́ tí mọ́sálásí ń ṣe jàmáà mọ́sálásí jẹ́ ààyè tẹ́mi ó ti máa róúnjẹ jẹ ẹ wò ká ọ̀tọ̀ ló ń jẹ mí jàmá ọ̀tọ̀ ní kẹ́ni ọ̀tọ̀ ló ń jẹ mí mọ́sálásí lẹ̀mí ó ti máa róúnjẹ àjẹ yóò jẹ níbi kíni níbi kí wọn náà dé mọ́sálásí kó o pe ọlọ́run ọba rẹ bó ti yẹ kó o pè é kó o ọlọ́run ọba bó ti yẹ kó o bẹ ẹ rí ọba tiẹ̀ máa ń tó fi bẹ́ lọ́wọ́ wọn náà sá kí wọn ka Suratul Fatiha àfàwọn àwọn náà gba àdìsí kan wọn là ànábì sọ fún wa pé ọba bá àlékè ọlá pín irun táǹkì ọ̀nà méjì náà lòun pín sí tiwa ìkan jẹ́ tòun ọlọ́wọ́n bá tóun dá wa irun táǹkì bóun ṣe pín nìyẹn mẹ́ta ni jẹ́ ṣùgbọ́n bá a ṣe pín ní méjì náà ti ṣe déédéé torí pé ìkan jẹ́ ìkan jẹ́ tàwọn ẹ̀dá ìkan yòókù láàrin àwa àtọ́lọ́hun náà ló fi padà jẹ́ pé méjì náà lọ jẹ́ anábìnrin èwo jẹ́ ti ka fáti àlọ́ tó ní alamin ọlọ́run ah ẹrú yìí mà ṣe kíni o ẹrú yìí dúpẹ́ fún mi ẹrú yìí dúpẹ́ fún mi inú ọlọ́run ó dùn tẹ́rù náà bá dúpẹ́ fún un tó bá tún kàrà tó ní arahman rahim wọ́n ní ọlọ́run ó tún ní ẹrú yìí mà pé mo ṣoore fún un ó yìn mí ẹ̀rí kan àwọn tọ́lọ́run nìyẹn wọ́n tó bá tún parí pé máàlìkì ya omi dì ó nínú ọlọ́run ó tún dùn pé ẹrú yìí gbé mi tóbi ọmọ pé mi ọlọ́run bá náà mo ní ìkápá ọjọ́ ọlọ́wọ́n wà ní tọ́ eléyìí ni àdéhùn ti bẹ láàrin èmi rẹ láàrin èmi ọlọ́run àtẹrú eléyìí tẹrú àtọlọ́run jọpin nìyẹn torí pé ìrẹ ọlọ́run lá máa sìn àní sìn nǹkan mi ọ gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run eléyìí lọ́jọ́ wà láàrin wa àtọlọ́run tó ń kálukú wa náà tẹ̀ ká mójútó anabi ni ọlọ́run tẹ́ bá ti wá ń kà á lọ tẹ́ bá ti wá bá a débi pé ìdí náà siratal mustaqim. ẹ̀rí pàdùá nìyún ọlọ́run ẹsẹ̀ wa jẹ́ dúró lórí ojú ọ̀nà eléyìí tó dúró déédéé tó dúró tọ̀ ojú ọ̀nà àwọn tó ṣèdẹ́ra fún yàtọ̀ sáwọn ẹni àánú yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé ẹni tọ́lọ̀ ń bínú sí ni wọ́n yàtọ̀ sáwọn mi n tó béèrè yìí náà ọ̀nà àmọ́ bó la ti fẹ́ rí سبتا يدين نرام لك سبتا يدين نرام لك خجو رام لك اللهم علينا الحق حقا ورسكنا اتباع وارنا الباطل باطلا ورسكنا اجتنابا الحمد لله الذي جعل الأخوة والإصلاح سببا لليل الغفران ورحمة وجعل تجسس والعصبية إيقادا للنار التفرق والندامة والصلاة والسلام على نبي الرحمة محمد وعلى آله وأصحابه ونان أجمعين وبعد فيا إخوة الإيمان اعلموا أن النبي صلى الله عليه وسلم لم يزل مستمر بالآمال بالآمال المفيدة ومما قام بها صلى الله عليه وسلم في المدينة المؤاخاة بين المهاجرين والأنصار وهذا على الحق والمواساة وعلى أن يتوارثوا بينهم بعد الممات بحيث يكون أثرا حيث يكون أثر الأخوة أي الأخوة الإسلامية وذلك أقوى من قرابة الرحم فمن ذلك عن أنس بن مالك رضي الله عنه قال قدم عبد الرحمن بن عوف فأخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع الأنصاري فأرضى عليه أن يناسبه آله وماله فقال عبد الرحمن بارك الله لك في آلك ومالك دلني على فخرج إلى سوق فتاجر حتى أصبح من أغنى أغنياء المدينة ولم يقع ذلك شيئا في قلب سعد رضي الله عنه أجمعين فهذا نتيجة الإيمان الكامل في الدين وطاعة الأمراء في غير المعصية ومما قام به النبي صلى الله عليه وسلم المؤاعدات بين المسلمين وغير المسلمين عباد الله فاعلموا أن النبي صلى الله عليه وسلم فجر في المدينة مزيج إنسانية متنوعة من حيث الدين والعقيدة وحيث الانتماء القبلي وغيرها المهاجرون من قريش والمسلمون من أوس والخزرج والوثنيون من أوس والخزرج واليهود من الأوس والخزرج وكانوا يعيشون على اتفاقاتهم يساعد بعضهم بعضا إذا لم يكن في أمراء الدين والعقيدة عباد الله فاعلموا أن الإسلام بريء مما يجري في العالم تعتبر انتقاما لديهم التي أدت إلى سرقة وإهراق الشركات وإيدام المباني والحنوط وقتل الأبرئة فإليكم هذا الحل لهذه المظاهرة التي يقوم رؤساء التي يقوم به الرؤساء والحكماء والآباء والأمهات بإسرتهم حيث يبين الرؤساء العود التي كانت بينهم وبين الأجانب لشعوبهم والاتفاقات الحاصلة قانونية أو غير قانونية وتربية الأبناء تربية الأخلاقية الاجتماعية التي تكرم إنسانية من الطفل ọpẹ́ ni fún Ọlọ́run ọba àwòlá dúpẹ́ fún ọba tó ṣe ìjẹ́ ọ̀kan ṣoṣo kájẹ́ ọ̀kan ṣoṣo àti ìmọ̀ṣàtúnṣe láàrin ara wa ní téèyàn lè fi rí àforíjì àti kéèyàn ò lè ráàánú ọba yìí náà ló tún wá ṣe kéèyàn máa tọpinpin ara ẹni ẹ̀rí kéèyàn máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ó ṣe ní ìtì máa fa iná ṣe tiẹ̀ lọ́tọ̀ kémi ó ṣe tèmi lọ́tọ̀ ìtì sì máa dá àbámọ̀ ráyéráyé tì máa dá alẹ́ láàrin ẹni ìkẹ́ ìgẹ̀ kọ́ máa bá nẹ́bì kọ́ máa bá àwọn sọ̀rọ̀ àti gbogbo alála papọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀já lọ́ ọmọ ìpá nẹ́bì sallallahu alaihi wasallam nígbà tó dé lu Madina kọ̀ máa lórí pé mọ́sálásí nìkan ó tún tẹ̀síwájú níbi àwọn iṣẹ́ míì eléyìí tó lè wúlò fún àwùjọ àti ìletò lápapọ̀ nínú kẹta anábì tún ṣe anábì so papọ̀ láàrin àwọn tí wọ́n wá láti ìlú Mẹ́kà àtàwọn aráàlú Madina anábì so wọ́n pọ̀ ẹ rí i pé eléyìí ìsopọ̀ yóò sì wá lórí òdodo anábì so wọ́n pọ̀ dépò pé wọ́n á máa ẹni ọ́pẹ́ nìkan bá kú wọ́n ó jogún ara wọn ẹ̀rí lẹ́yìn ìgbà tẹ́nìkan bá kú ànábì olùkọ́ jogún ara wọn kótó wá di wípé àyà mi padà wá tó sọ fún wa pé àwọn tí wọ́n máa jogún ara wọn àwọn náà ní ẹbí sẹ́bí nínú tí ó ti ká mọ̀ bá ànábì ṣe ṣe lórí ìsọ àwọn èèyàn pọ̀ àdìsí kẹta bá wa náà sì gbà wá wọn làbá wa Abdurrahman bonu awofi ìgbà tí wọ́n dé lu Madina ànábì sọ àwọn àtàbá wa Saad bonu Rabi papọ̀ àbá Abdurrahman bonu awofi ọmọ àlùmọ́kà Saad bùnú Rọ̀bì ọmọ Madina sì làwọn àbáwa Saad ọwọ́ akọ gbogbo ń tó ní kalẹ̀ ọwọ́ anitọ̀ kọ́dà ó fi dórí àwọn ìyàwó ẹ̀ríkà ó fi dórí ìyàwó onítọ̀ jẹ́ ká pín sí méjì kí wọ́n fọwọ́ mú eléyìí kémi náà fọwọ́ mú eléyìí ẹ wò nǹkan torí Ọlọ́run ẹ wo ọ̀rọ̀ àlàyé tó yé ni yéké dépò pé yẹn fi lè ní eléyìí pẹ́tọ̀ dúkìá mi nìjà pín sí méjì.

ìwọ tó yẹ pé gbogbo ògbà kọ́ máa lọ tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn ni máa lọ tọrọ wọ́n ọmọ ipá anábì ní ọwọ́ tí ń fún ni ó máa lòkè sí ni ọwọ́ tí ń lọ gba gbogbo ògbà yóò sì máa relẹ̀ sí i nítorí ọba ní ó ṣe ni pé kó ti ẹ̀ràn wọn náà lọ́wọ́ bẹ́ẹ̀ bísíǹsì kan ló lè dálẹ̀ tí wọn náà máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run lè gbàdúrà tiẹ̀ náà láti bẹ ṣùgbọ́n kí wọ́n mọ̀ arẹ́dẹ́ àti ṣiṣẹ́ kódà ẹlòmíín bàjẹ́ débi wípé wọ́n tún fún un lówó kọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ṣẹ́ yóò sì nà jẹ ah, ọlọ́run ti fẹ̀yìn kẹwàá náà wàhálà kẹlẹ́ àwọn tó fẹ́ máa ṣe káwọ débi káwọ gbowó ni abẹ́ nìkan njẹ́ ọjà àti káwọ débi ká gbowó tiwa àwọn ẹ̀yin lẹ́sẹ̀ wàhálà àwọn lẹ́sẹ̀ wàhálà kankan à tiẹ̀ mọ̀ bá ọ ọ mà ju àwọn ẹni rẹ̀ ṣáájú yìí àbá Abdulrahman bọ́nù àwọn fi ọ sọ fún àbá asáàdì ìjọ náà pé ọjà tí wọ́n ti ń tajà ládùúgbò yìí mo fẹ́ kọ́ tọ́ mi kọ́ tọ́ka abẹ̀ sí mi àbá Abdulrahman bọ́nù àwọn fi wọ́n sì tọ́ka ọjà sí ó sì bẹ̀rẹ̀ sí sòwò mẹ́ẹ̀ kẹlẹ agbára gbọ́n fi tan àbá abdulhamani bonu awofi sebo wọn làwọn máa tọ́ka sí pé inú àwọn tó lówó nu sàhábà nẹ́bì àbá abdulhamani bonu awofi jẹ́ kan ó ní owó kọjá bẹ́ẹ̀ inú àwọn sàhábà nẹ́bì kò ní nǹkan kan wọ́n tó fi dé ìlú Mẹdínà bó ṣe lówó tó ní ìlú Mẹ́kà wọn ò jó mú kankan kú ò ẹ̀rí kan wọn ò jó mú kankan kú ò nítorí wọn sọ fún ni pé sówó rẹ ló mú ni àbó ó mú owó rẹ kọ́ padà kọ́ ọ máa ṣẹbọ kọ́ ọ máa sin òòṣà àbó sì máa lọ sí ìlú Madina káwọn gba gbogbo dúkìá rẹ lọ́wọ́ rẹ kó máa lọ sí Islam àwọn ọlẹ́jọ́ wọn lọ sí Islam ẹ máa kó gbogbo dúkìá wọn lọ jàmọ́ àgbà tó Madina ńkọ́ ó tún padà tún ní owó ṣe lówó owó rẹ sí o jàmọ́ nínú àwọn kẹta Ànábì tún ṣe eléyìí yìí iṣẹ́ tá a bá wa sáàdù ṣe lára bá wa Abdulrahman bin Awfi tọ́tọ́ ka ọjà sí kò sèrè kún lórí ẹ̀ o ọ̀padà lówó ju àbáwá sáàdì lọ eléyìí ò bí aburú kankan sẹ́mi àbáwá sáàdì tọ́ba sẹlómi ńkọ́ àá ẹ̀dí ọmọdé lójú wa sẹ́yìn pààrọ̀ àlà látọ̀ ó tún wá lówó ju wa lọ bọ́ba sẹ́yìn kankan báyìí yẹn lọ́kọ̀ àá kò tiẹ̀ wá mọ̀ wọn rẹ̀ tẹ́wọ́ àlà làmúdélẹ̀ yìí sàmú ọdẹlẹ tó tó wá ń sàkà wọn gapá sí wa eléyìí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni abdulrahman bonu ahofina òun náà sàbúrú kankan sísàkà ní àfàwà sáàd látara kínní látara kún ẹ̀sìn jọ yé wọn ìgbàgbọ́ tó ìgbàgbọ́ tó yẹ kóró ń bẹ lára wọn bákan náà níbi ká sì tẹ̀ láti ọlọ́run ká tẹ̀ láti àwọn olórí nígbà tí wọn bá ti sọ yí pé ká yapa àṣẹ ọlọ́run nínú kẹta anábì tún ṣe jàmáà anábì sọ àwọn tí èsè mùsùlùmí náà papọ̀ ẹ̀rí torí pé pàtàkì anábì dé lu Madina anábì bá àwọn èèyàn ló níranran àwọn èèyàn ní lórí ti ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn ń sìn gbà náà níbi tó ṣe yí pé ìdílé kọ̀ọ̀kan oríṣiríṣi náà lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà àátẹ̀mọ̀ ká ètò tẹ̀ yí wa ní pé ìdílé bíi mẹ́ta náà ló wà ní Madina gbà náà ṣùgbọ́n a rí i pé al-Muhajirun àwọn ará Mẹ́kà nígbà tí wọ́n dé lu Madina mùsùlùmí làwọn wọ́n sì wá láti ìdílé Quraysh àwọn ìjọ haúsí bẹ́ẹ̀nbẹ́ àwọn asírẹ́jì bẹ́ẹ̀nbẹ́ ẹ̀ríkà àwọn wọ̀nyí pànókè ìnùkọ́ yìí bẹ́ẹ̀nbẹ́ àwọn wọ̀nyí áàrí nínú haúsí àti kásírẹ́jì àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ pọ́nbélé tó jẹ́ pé ó sàlà wọ́n sì ń gbà náà á sì tún rí nínú haúsí àti kásírẹ́jì bákan náà àwọn tó ṣe wípé yẹ̀wúdí làwọn júù lẹ̀sìn táwọn ń ṣe ẹ̀sìn júù làwọn ń ṣe á sì tún rí inú wọn náà àwọn tó tiẹ̀ jẹ́ sí pé àwọn ò sìn kankan ṣùgbọ́n gbogbo ti wá rí iná jàmá ànábì bá ogun wọn gbé papọ̀ ànábì bá ogun wọn gbé pọ̀ ànábì ó sì fara ní ẹnìkan wá gẹ́gẹ́ bó ti pààrọ̀ náà fara ní ànábì àyàfà àwọn àṣẹlẹ̀ kẹ́tọ́ padà ṣẹlẹ̀ tó yẹ pé tó sì fà á náà nípa àwọn ni wọ́n ya pa àdéhùn tí wọ́n bá ànábì ṣe torí pé kálukú ti dúró lórí ìtí wọ́n jọ fẹnu kò lé lórí dépò pé bí wọ́n ti sẹlẹ́sì kan náà wọ́n á máa rara wọn lọ́wọ́ níbi tí ọba ti já ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á máa sàṣepọ̀ níbi tí ọba ti níhun ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀rí kan ẹ jẹ́ ká fi ààlà sí o èyí tó bá ti jẹ́ pé ntẹ́sì sọ nípa rẹ̀ yàtọ̀ sí ìbáṣepọ̀ yín láàrin ara yín àgbọ̀dọ̀ débẹ̀ o ẹ torí pé kì í sẹlẹ́sìn wa ọ̀hún àjọ máa gbé pọ̀ àjọ nífara nira wa ṣùgbọ́n tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn àkíyèsí àsìpọ̀ máa wọ̀ ẹ lè jọ ṣe é pọ̀ ṣùgbọ́n anábì jọ gbé pẹ̀lú àwọn kèfèrí ní ìlú Madina anábì ọ̀bára ni wọ́n wọ́n jọ gbé pẹ̀lú jù anábì ọ̀bára ni wọ́n àwọn náà ọ̀bára ni anábì wọ́n sì jọ ń bẹ papọ̀ jama kí wàá lóde lẹ́nìí tó ṣe yí pé nínú àwọn kan tí ń ṣẹlẹ̀ láyé lónìí táwa náà rí lọ́dọ̀ àwọn èèyàn Islam ò ṣe kéne Islam ò fọwọ́ sílẹ̀ yìí o. ojú tí islam fi wo eléyìí ojú àbàṣe jẹ́ náà ni wọ́n fi àwọn yẹn bẹ́ẹ̀ ẹ̀rí nínú nǹkan tí ń ṣẹlẹ̀ tó yẹ pé táwọn ń pè ní wọn ni wọn pa àwọn ọmọ orílẹ̀-èdè wa nínú kan àbí ń bá wa àkájà ti láàrin nàìjíríà náà rí ní stéètì kan sí stéètì kan wọn aláwùsá pa yorùbá yorùbá náà káwọn kan máa ṣe nǹkan kan kọ́ ọmọ wa bí níbòmíì ìsìláàmù fọwọ́ sí eléyìí o torí pé wàhálà ni máa dálẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kankan yẹn lẹ́jà máa bá nǹkan wọn jẹ́ bí ìsìláàmù fọwọ́ sí eléyìí o káwa náà wá wo ti ń bí ntó lídìí sí káwọn èèyàn máa jalè ọgbà àwọn ẹlòmíì ní tí wọ́n ń fẹ́ náà tẹ́lẹ̀ torí pé òun fẹ́ jalè yóò wá lo eléyìí opportunity ni yóò wá máa gbé nǹkan oníǹkan lábẹ́ kí lábẹ́ ipá wọn ń gbẹ̀san yóò máa gbé nǹkan oníkan lábẹ́ bẹ́ẹ̀ wọ́n á sun àwọn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ ńláńlá wọ́n á sun ná tó yẹ pé àìmọye àwọn èèyàn ní jẹun látara iléeṣẹ́ yìí wọ́n sun ná nígbà yìí bá padà rí sọ́ọ̀fù ọ̀rọ̀ tán ẹlòmíì ibi títí ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ náà nìyẹn ó sì lọ́mọ ó sì níyàwó dálẹ̀ láwùjọ wọn á wó àwọn ṣọ́ọ̀bù míì wọn á pa láìsẹ̀ Islam ọ̀farama eléyìí o níparí ọ̀rọ̀ wa lénìí fún túbà tèní irú eléyìí kí ni tí Islam fojú wò lọ́nà àbáyọ lórí eléyìí òun náà ní káwọn tó jẹ́ olórí wa àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tí wọ́n jẹ́ bàbá àtìyá wọ́n lókun ṣe tí wọ́n ṣe nínú ẹbí o àwọn tó jẹ́ àwọn olórí wa àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣàlàyé kí ni ìfẹ́nukò tó wà láàrin wọn àti gbogbo àwọn tí bá jọ ń gbé nínú ìlú wọn ìfẹ́nukò wọn ló wà ń bẹ̀ ẹ sàlàyé àwọn ọmọ tó já àwọn ọmọ ìlú yín ẹ tẹ kan láàyè pé ká máa kan ẹ sàlàyé àwọn wọ̀nyí fún wa ẹ ká pé àwọn tí wọ́n ń gbé nínú ìlú yín wọ́n lẹ́tọ̀ọ́ àti máa gbé pẹ̀lú àlàáfíà ó kálukú ọmọ lọ tiẹ̀ pẹ̀lú rọrùn láì ní sí ìbára kankan ìwà ṣe dáadáa àwọn tó wá sínú ìlú yín kò gbọdọ̀ bí yín nú níbi kínú yóò dùn sí ìdàgbàsókè ni ọmọ jẹ́ fúlù yín ṣùgbọ́n káwọn kọ́ wá sínú ìlú yín ká máa ṣe dáadáa kí wá bá yín kí bí yín kẹ́ wípé ẹ̀ ń fọwọ́ ara yín pa dáadáa yín jẹ́ nígbà tẹ́ ìwọ̀n ni òye wọn inú ìlú wọn náà lọ́dà oró inú ìlú yín náà níta oró òun ṣùgbọ́n gbà táwọn èèyàn kan wá bẹ̀ tí wọ́n kọ́lé síbẹ̀ wọ́n kọ́lé tó dáa síbẹ̀ ilé tó dáa òun tí wọ́n fẹ́ júwèé wọ́n máa sọ pé a tó o bá dé ìlú mi báyìí ó rí ilé kan bẹ́ẹ̀ ilé ìwọ̀n fáyìn o tó o bá dé inú ìlú báyìí ọba ilé iṣẹ́ kan bẹ́ẹ̀ ilé ńláńlá tí wọ́n sọ pé ìlú ẹni tó ti wá kọ̀ yẹn síbẹ̀ wọ́n fi pè é wọn ò ní fi pè é ibi tó kọ sí wọn náà wọ́n sọ sí i ẹ wá wo àwọn oríṣiríṣi àwọn àǹfààní tí wọ́n máa jáde látara rí ilé iṣẹ́ bẹ́ẹ̀ fúrú ìlú náà látara bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí yálà èyí tó jẹ́ sí wípé wọ́n fẹnu kò lé lórí nínú tí ni tó yẹ òfin ni tí gbogbo ya gbọ́dọ̀ ṣàlàyé fún wa lókàlùkù ló fi jòkó jẹ́ lókàlùkù ló fi máa yí pé kí ló yẹ kó wò ó ṣe tẹ́ẹ̀bì mú àwọn tó jẹ́ ti yín náà ni ìgbépọ̀ àwọn àǹfààní tó yẹ kó máa wáyé ló fi máa wáyé èwo lọ́wọ́ á jẹ́ ojúṣe tàwa òbí ojúṣe tàwa òbí òun náà ní káwa náà fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ wà ká fún wọn lẹ́kọ̀ọ́ wà ká fún wọn lẹ́kọ̀ọ́ bá a ti ọlọ́run òye wọn ká máa kíyè sáwọn ọmọ wa láti kéke ọmọ tó o bá ya ẹ̀rí ọ̀pọ̀ ọmọ bíi wọn lọ́wọ́ lọ́dẹ tó gba sàtífíkẹ́tì bàbá rẹ̀ ọba fàyà ọba sọ faya sílẹ̀ sàtífíkẹ́tì bàbá rẹ̀ sẹ́yìn mọ̀ pé ọmọ àti ìkẹlẹ́ ẹ̀kọ́ ti sí. tìrú bá dàgbà ó rí wípé ìjọ ọmọ àtàwọ̀ nǹkan kan ò ní ti ṣẹlẹ̀ gbogbo ní olé ní ọmọ bàjẹ́ mọ́tò mọ́tò ní ọmọ àti kékeré láti mọ ọmọ nígbà tó ọbọ ọmọ wí tó mú ṣáájẹ́kù tẹ́ ń lò nulẹ̀ tó gbé lọ́ta tó kọ́ mórí àpáta báyìí kọ́ lórí orí torí pé tánìmù ti nà ó irú àwọn ọmọ ẹja kíyèsí wọn láti kékeré o torí pé Yorùbá náà ti kékeré láti mẹ̀ka àrókò tẹ́ ẹ̀ bá múra sí láti kékeré tírú àwọn ìwà burúkú ìwà dàgbà sí ọmọ bẹ́ẹ̀ la irú àwọn bẹ́ẹ̀ wọn máa ya àdàlú o irú wọn ni wọ́n mọ̀ ò ní fẹ́ gbọ́ ẹran nù ìkankan kó ò ní wádìí wọ́n máa dàlúrú lọ ni. tó kálukú wa náà bá wá fún ọmọ wa tá a fún wọn lẹ́kọ̀ọ́ láti kéke tá a ṣàlàyé fún wọn ti bẹ́ẹ̀ mi kéèyàn máa ba nǹkan jẹ́ ti bẹ́ẹ̀ mi kéèyàn máa ba nǹkan òfò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà lè máa wípé ní àìbá nǹkan ìyẹn jóye bàṣẹ islam farama eléyìí islam fẹ́ ká máa tó nǹkan ṣe ni níbi ká máa tó nǹkan ṣe òun náà ni ìlọsíwájú òbí máa bá lù ú làwọn táwọn gbé bẹ́ẹ̀ náà láti máa gbé gbèsè ayé rọrùn aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa nas'alullaha subhanahu wa ta'ala an yarzuqana an yarzuqana rizqan wasi'a wa imanan kamila برحمتك يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين برحمتك يا ارحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وافتح لنا ابواب رحمتك وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم قوموا الى صلاتكم Yeah.